Odu International. Central Mosque, everybody, let's go, let's go ọlọ́run ní kò rí bẹ́ẹ̀ sọ. ọ̀gá àwọn bíi ti tẹ̀lé yín. bàjẹ́ ọ̀gá àwọn bíi tẹ̀lé yín. ó ń tẹ̀lé wọ̀ ní wọ̀. ọ̀rẹ́ APC. kò bá jẹ náà ìlẹ́rí àwọn ọ̀gá jẹ àwọn ọ̀gá jẹ wọ́n jẹ náà ìlẹ́rí àwọn ọ̀gá jẹ. ẹ jẹ́ ẹkú ṣòkòtò bí gbà yẹn súnmọ́ o súnmọ́ o súnmọ́ o bàbá ìṣúná jókòó sáyé mi ṣá. ìyá ni kí ló ṣe ẹ kẹrẹ ni. báwo mi yẹ tápà ọmọ afàmùsẹ̀lù ọ̀tọ̀ ní tápà ti takúlí ọ̀tọ̀ ní tápà ti tẹ̀pà ojúlówó tá a pa nígbègùnú ọmọlẹ́gùn mọ́nà mímọ́ ọwọ́ ọ̀ ti nà nílẹ̀ nǹkan lọ́jọ́ mo gbọ́ pé lè tà pa òǹdó mo sáré sáré mo fẹ́ gbọ́dọ̀ ọ̀ya lọ torí àsọkọ́ torí ẹ̀wù kọ́ torí ikú rání ni àìdé o bí n bá ní ekú bẹ́ẹ̀ la ekú bẹ́ẹ̀ la sí.